kórìíra mímu omi láti ẹnu àgé ẹyẹ kí a farabalẹ̀ kí agbọ́ àkórí àdìsí lẹ́ẹ̀kan sí mímu omi láti ẹnu àgé Abu Sahid alifadir khudri sọ̀dí aláàánúró òjíṣẹ́ ọlọ́ọ̀sọ̀lọ́lá ń kọ́ kí èèyàn ó máa látẹnu àgé kí àdìsí kórìíra mímu omi látẹnu àgé Abu Sa'id Al-Khudri rọ̀díyàlá nírò ìpé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àlewọ̀sọ́là ń kọ̀ ọ́ kí èèyàn ó máa mú mi látẹnu àgé ọ̀rẹ́ àti mùsùlùmí jọ alhamdulillahi alamin wala udwan illa ala zalimin ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó wa pẹ̀lú Islam abẹ́ Allah Ta'ala kí ó máa yẹ ẹsẹ̀ wa kó lójú ọ̀nà tààrà náà òun náà ní Islam. hadithi ti àárọ̀ yìí hadithi Abu Sa'id Al-Khudri kọ́lọ́mbà ni yọ́nu òun ló sọ pé náà rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam an iktinasi askiya ẹ̀rí ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó kọ̀ fún wa kí a máa mú tàbá wo hadith tó tẹ̀lé hadith Abu Hurairah ó ṣàlàyé ẹ̀ síwájú sí pé náà Rasulullah sallallahu alaihi wa alihi wa sallam an yashraba min fi àsìkò awòlè kírìbà muttafaq alaihi pé òjíṣẹ́ lára Muhammad sallallahu alaihi wa sallam ń kọ̀ fún wa láti máa mú omi láti ẹnu àgé àbí àpò omi ibi wọ́n gbà lérò pẹ̀lú àgé ìbá ṣe gbọ́ lọ́dọ̀ ti wà ní ìsí àmọ́ pé àgé àlò àlá níbi ò bá ń pèlẹ àgé gangan òun ni igbá kan igbá yẹn ó máa ń dàbí ó tóbi díẹ̀ ju àdó ó lọ ó lẹ́nu roboto wọ́n wá gé ẹnu ẹ̀ igbá yẹn ó máa ń so ni tó bá ti so wọn wá gé e náà ni wọ́n fi ń pè ní àgé tó ti yé ẹ̀ẹ́n bí báyìí bọ̀ kò tóbi tó burúkú ti wa then ìkan tó wà táwọn lárúbáwá tí wọ́n fi máa ń mu omi tí wọ́n ń pè ní àpò omi yìí ẹnu ẹ̀ rí kékeré wọ́n fi bí awọ awọ ni wọ́n fi ṣe ẹnu ẹ̀ ó kéré ìsàlẹ̀ tó bí o bá ti ń tánú ẹ̀ yóò dàbí kíní ta fi ń fami nínú kànga yẹn kíní ìdòrò ta fi ń fami tó máa ń pẹlẹbẹ yẹn fami onírọ́bà yẹn ẹ̀ṣẹ́ pé tí o bá sómi ń bẹ̀ yóò pẹlẹbẹ tómi bá wà ń bẹ̀ yóò tóbi ṣùgbọ́n ẹnu ẹ̀ máa ń kéré so tí wọ́n ń ṣàlàyé ń bẹ̀ fún wa ni pé káwa máa mu omi ní láti di ẹnu èyí tó kéré yẹn ló ń sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó kọ fún wa lẹ pé kíkọ̀ tí wọ́n kọ̀ yìí àwọn afáà ṣàlàyé pé kì ṣe náàyè tahrim ṣe kíkọ̀ títí wọ̀ pátápátá pé àgbọ́dọ̀ ni bó yóò ti pé nǹkan tá a fẹ́ ká ṣe ẹ̀yin náà ó sì rí ìgò ó jẹ́ àpèjúwe kan àwọn ìgò ọtí ẹlẹ́rìndòdò tá a mú tá a ń pè ní soft drinks minerals yẹn ẹ̀rí pé ẹnu ẹ̀ máa ń kéré téèyàn bá ṣàkíyèsí ẹ̀rí pé téèyàn bá mú pàápàá téèyàn bá sáré mú ó máa ń rẹ́ èèyàn tẹ́ bá ṣàkíyèsí ẹ̀rí pé ó máa ń rẹ́ èèyàn so èyí tó dáa jù ni pé ká wá ife tàbí igbá kan ká dà sí ká wá mú láti ibẹ̀ ju ká mú láti ibi tí ẹnu rẹ̀ ṣe kí ni torí roboto yẹn lọ lẹ́gbẹ́ àárí nínú àdìsù tún máa tẹ̀lé nínú rẹ̀ àdìsù lè yìí o wípé ànábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ṣàrìbá min fi ikirbatin mu'allaqa hmm, ó mu ní tọ́ ìmọ̀ ó mu ní di àpò omi kan tí wọ́n gbé kọ́ tàbí àgé omi kan tí wọ́n gbé kọ́ nínà rò a ṣàlàyé àwọn kankan ń pa pẹ̀lú ògbó ọlọ́run nígbà tá a bá ka hadisi tó tẹ̀lé ṣùgbọ́n èyí tí mo fẹ́ ká lò ń bẹ̀ òun ni wípé bó ṣe wáyé bóyá tó bá di eh, ọ̀túnla àbí sátọ̀dé aṣáàmàtàbá ti ń tírìtì àdìsí tó tẹ̀lé lè máa ṣàlàyé àwọn kankan lẹ́kùnrẹ́rẹ́ nípa ẹ̀ ṣùgbọ́n kákọ́lọ́ ọmọ báyìí pé èyí tó dáa jù ní tá a bá fẹ́ mu omi tàbí ẹnkóhun láti inú ìgò èyí tó dáa jù ní ká dà sínú abọ́ kan tàbí igbá kan tàbí ife kan kó tó di pé à ń mú ká sì rántí wípé wọ́n ní ká mọ́ mí jẹ́bà ṣe kà lánàá ká mọ́ mí sínú igbá tàbí abọ́ tàbí ife tá a fẹ́ fi mu omi sọlọ́run yóò fún wa ní àgbọ́yé rẹ̀ so hadith tó máa tẹ̀lé pẹ̀lú ògo ọlọ́run àti ká méjèèjì yẹn tó máa tẹ̀lé nígbà tí wọ́n ní ànábì mu níbi àpò omi tí wọ́n so kọ́ nínú ròyìn yóò sọ àwọn àlàyé kan nípa àìmọ́jì èèwọ̀ pátápátá nǹkan tá a ṣe àti kí ló fà lọ́wọ́ alágbèrè ọ̀rọ̀ rẹ̀ Rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim wa tub 'alaina ya Mawlana innaka anta at-tawwabur rahim wa atina wa wafiqna lil haqq wa ila at-tariqil mustaqim wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته